بسم الله والحمد لله وبه نستعين وعليه توكلنا والصلاة والسلام على نبينا محمد الذي لا نبي بعده وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kiwa kaabo si ikani taalim tv mo si kiwa kaabo si ori etowa wa oro fikiu episode 35 ni ijoko yi ni a ti n tira matinu asimawi. wi alẹ́ òní ni alẹ́ sáptì alẹ́ sáptì déètì òní ni twenty nine twenty nine oṣù kẹrin alẹ́ sátidé twenty nine oṣù kẹrin oṣù rọ̀bí ùsáni ọdún fourteen forty three. ohun tí a kà kẹ́yìn nínú tíra mọ́tínú àṣìmáwí ní episode thirty four òun ni ibi tí àáfà ti ń ṣe àlàyé nípa báàbù sáhù ìgbàgbé lórí ìrùn ọ̀rọ̀ tí àáfà wa sọ kẹ́yìn lórí ẹ̀ òun náà ni ibi tó ti sọ pé wa man lam yadri ma salla asalasa au ifnaini au ifnaini au ifnataini fa innahu yabni ala al-aqall wa ya'ti bima shakka fihi wa yasjudu ba'da salami ẹni tí kò mọ iye tó kí kò mọ iye rákà tó kí nínú ọ̀pá àrùn tó fẹ́ kí mẹ́ta ló kí ni tàbí méjì kò mọ̀ báwo ni ó ṣe yanjú ọ̀rọ̀ ara rẹ̀ fàyínnahu yabni alàlẹ́ àkọlù dájúdájú ọ máa mọ irun rẹ̀ pa sí orí òǹkà tí ó kéré jù láàrin òǹkà méjì tí ó ń ṣe ní kámi kámi kámi láàrin òǹkà méjì tí ń ṣe ní tàbí ṣùgbọ́n yálà ó wà láàrin mẹ́ta mo kí ni tàbí méjì yóò mú méjì méjì ni mo ti kí àbí ẹyọ kan yóò mú ẹyọ kan mẹ́ta mo ti kí tàbí mẹ́rin yóò mú mẹ́ta yabni alàlẹ́ àkọlẹ̀ yọ́ mọ ìrún ẹ̀. yóò ma irun rẹ̀ sí orí òǹkà tí ó kéré jù wọ̀yá tí bìmọ̀ ṣàkàfíhì ó máa wá mú èyí tí ó dá iyèméjì sílẹ̀ fún ó máa mú un wá èyí tó lérò pé òun ti kí tàbí òun ò tí kì yóò wá mú un wá tó ti wá mú un wá ìyẹn ni pé ó ń ṣiyèméjì láàrin méjì méjì mo ti kí ni tàbí mẹ́ta yóò mú nǹkan tó kéré jù ìkẹta yẹn yóò wá mú wá tó bá ti wá parí irun rẹ̀ yóò wá ṣe sùjúdù bàdí fún wípé ká sọ pé irun rẹ̀ ó ti lé ní rákà ẹyọ kan. torí pé ètìmọ́ọ̀lù méjì ló wà fún irú ẹni bẹ́ẹ̀ ìṣẹ́dá kó ga sí pé eventually lọ́dọ̀ Allah irun ẹ̀ lé rákà ẹyọ kan tàbí ó bọ́ sí wẹ́kú ká sọ pé ó padà lé rákà ẹyọ kan kún ní ti ìgbàgbé ni yóò fi tánràn rẹ̀. ká sì sọ pé irun rẹ̀ padà bọ̀ sí wẹ́kú níwọ̀n ìgbà tó ti jẹ́ bàdí ló ṣe bàdí ó jẹ́ ohun tí ó fúyẹ́ díẹ̀ sí kọ̀bùlé nípa pé bàdí kódà bíyàn bá gbàgbé láti ṣe ó tún lè ṣe ní any other time in future tó bá rántí tọ̀ ibi tí àáfàá parí ọ̀rọ̀ sí nìyẹn bẹ̀ yẹn ní ìsìn ọ̀rọ̀ tí yọ kàn nínú mọ́tínú àṣìmáwí ọlọ́ba ìpè báàbùn fìlì ìmáàmà báàbùn fìlì ìmáàmà àlàyé ọ̀rọ̀ lórí àlè ìmáàmà àlè ìmáàmà ni ipò ìṣíwájú kírun fún àwọn ènìyàn al-imama ó ní ipò ìṣíwájú kírun fún àwọn ènìyàn àṣìmọ́wí wọ́n fẹ́ ṣe àlàyé nípa ipò yẹn àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ipò ìṣíwájú kírun fún àwọn ènìyàn. ومن شروط الإمام أن يكون ذكرا nínú àwọn májẹ̀mú tí ó wà lára imam ìmáàmù ni Yorùbá ń pè ní lèmáàmù nínú àwọn májẹ̀mú tí ó máa wà tí ó máa wà lára ìmáàmù an yakuna zakaran òun ni one kí ó jẹ́ ọkùnrin kò gbọ́dọ̀ jẹ́ obìnrin. kò gbọ́dọ̀ jẹ́ obìnrin musliman ó tún gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí àkílan ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní ọpọlọ bàálígọ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó bàlágà aliman bima la tasihu salatu illa bihi min kira'atin wa fikihin ó gbọ́dọ̀ ní ìmọ̀ ìmọ̀ wo bima la tasihu salatu illa bihi ìmọ̀ yẹn ó kéré parí ó gbọ́dọ̀ jẹ́ ìmọ̀ kan tó jẹ́ pé ìrun ò lè lálàáfíà àfi pẹ̀lú òdiwọ̀n ìmọ̀ náà. minkirọ́ à níbi kéú kíké níbi kíké alukur'an wàfíkìhìn àti àwọn ìdájọ́ ìrun àwọn ìdájọ́ ìrun. àwọn májẹ̀mú tí wọ́n kà lẹ́yìn gbọ́ lẹ́ẹ̀kan sí i torí bàbá mi ló kọ́ ìyẹn kọ́ ni automatic ticket fún ọ láti sọ̀rọ̀ di imam nínú mọ́ṣáláṣí tí bàbá rẹ̀ kọ́. ẹbí mi ló kọ́ mọ́ṣáláṣí sí agboolé ìyẹn ò fún ọmọ ẹbí ní automatic ticket sí ipò ìmáàmà. Si orí ilẹ̀ mi ni wọ́n kọ́ mọ́sálásí lé ìyẹn kò fún ọ ní automatic ticket sí ipò ìmáàmà. ìlú mi ni mọ́sálásí yìí wà ìyẹn kò fún ọ ní automatic ticket sí ipò ìmáàmà dípò gbogbo ìwọ̀n yẹn ohun tí ó máa fún ọ ní automatic ticket tí wàá fi lè wà ní ipò imam nínú mọ́sálásí òun nìyí. أن يكون ذكرا أي أن تكون أنت ذكرا أو musliman ó jẹ́ mùsùlùmí àákìlan ó ní làákàyè ó ní jẹ́ wèrè báàlìgọ̀ ó jẹ́ ẹni tó ti bàlágà tó ti màtọ́ ó di mẹ́rin aliman bima la tẹ̀sí ìsọ̀látù ìlà bihi min qira'ah wa ó jẹ́ ẹni tó nímọ̀ sí ìmọ̀ ẹ̀sìn èyí tó jẹ́ pé ìrun ò lè lálàáfíà àfi pẹ̀lú òdiwọ̀n ìmọ̀ náà wọn ò ní kọ́ ọmọ gbogbo ìmọ̀ tí Imam Málíkì mọ̀ kó tó di imam wọn ò ní kọ́ ọmọ gbogbo ìmọ̀ tí Sheikh Bunu Basi mọ̀ kó tó di imam wọn ò ní kọ́ ọmọ gbogbo ìmọ̀ tí Bunu Taymiyya mọ̀ kó tó di imam ṣùgbọ́n al-akol ìmọ̀ tí wàá mà kó tó lè lẹ́tọ̀ọ́ sí òun náà ni pé ìmọ̀ tó fi já sí pé ìrun ò lè lálàáfíà àfi pẹ̀lú ẹ̀ mínkìrọ́ à níbi kéw kíkà níbi kéw kíkà so ó ní jẹ́ aláhìnú aṣẹ́dìdì ó ní jẹ́ oníkàkùkà ò ní jẹ́ oníkàkùkà nísìn nígbà tó bá fẹ́ ka fatia tó wá ń sọ pé gáírílé mágálúbì àléyìn wàlàlàlì oníkàkùkà ni ọ́. kini ni ń jẹ́ gáírílì mágálúbì wala wàlàlàálì ohun tó wí lẹ́nu yẹn afsada alimana wàláfù ó ba ìtumọ̀ jẹ́ ó sì ba ọ̀rọ̀ gangan jẹ́. kí ni magalubi kí ni jẹ́ wàlàlálẹ́ kò kọ́kọ́ nítumọ̀ nínú èdè lárúbáwá mọ́ magalubi wàlàlálẹ́ kò ní ìtumọ̀ nínú èdè lárúbáwá mọ́ bákan náà ni pé ọ̀rọ̀ yẹ ó ti bàjẹ́ so tí wọ́n bá sọ pé ní ìmọ̀ tó jẹ́ pé látẹ̀sí usolat ìlàbìhì irun ò lè ní àlàáfíà àfi pẹ̀lú ẹ̀ ah, a jẹ́ pé láti di ìmáàmù ò ní ìdí kó ọmọ mi títí ò ní ìdí kó ọmọ ìmọ̀ mi títí ṣùgbọ́n ìmọ̀ tí o ó kọ́kọ́ nídi ìmọ̀ kìrọ́à kìrọ́à tó lè kùrọ́à ìntàsì fi mọ̀ pé oníkìrọ́à òun náà ni pé anla tẹ̀kún láhìnán láhànà ṣẹ̀dìdà ò ní jẹ́ oníkàkùkà ìtumọ̀ láhànù ṣẹ̀dìdì òun ni kó ga sí wípé ọ̀rọ̀ tó pè lẹ́nu yóò ba ọ̀rọ̀ jẹ́ nínú èdè yóò tún ba kò tún wá ní kò ní yóò tún bàtúmọ̀ jẹ́ nǹkan méjì ni ó ṣẹlẹ̀ níbi láhánú ṣẹ̀dìdì kìrá àtún fásidà wàlìmáàna fásidì ìkàkùkà ìtumọ̀ burúkú yóò tún mú wá lára láhánú lára láhàn wà in lam yakun shadidan ó lè má jẹ́ láàánú tí ó burú gan ṣùgbọ́n ìkàkùkà náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tí wọ́n ń kírun fún wa ǹjẹ́ mọ̀ pé wọn ò mọ̀gàtọ̀ láàrin a ha ayin ha àti kọ lẹ́tà ọ̀nà ọ̀fun là ń pe orúfùl halik là ń pa àwọn lẹ́tà wọn Amza, ha kho ain àti họ ok ẹ̀ẹ́ eh. tí wọ́n máa ń ka kí wọ́n lọ alihamdulilayi rọ́bìl alamin ẹ máa gbọ́ o alihamdulilayi rọ́bìl alamin a a a náà ni mi amdu alamin a náà ni alihamdulilayi rọ́bìl alamin arahamani rahimi gbogbo lẹ́tà ara fi ọ̀nà fún zero ni wọ́n gbà kò túmọ̀ síbẹ̀ yẹ o. àwọn lẹ́tà tí ó fẹ́ jọ bí ọ nínú èdè lárúbáwá bíi lẹ́tà sọ́ọ̀d bíi lẹ́tà dọ́ọ̀d bíi lẹ́tà tọ́ọ̀ wọn ètò ń pè bẹ́ẹ̀ wọn ètò pè bẹ́ẹ̀. sìrátà lẹ́dínà ní amtàlẹ́yìn dípò sìrọ́tọ̀ sìrọ́tọ̀ wọ́n sọ di sìrátà. anyway àmàràn mi fún ẹ̀yin bàbá wa torí ọlọ́mọdé káwọ́ lérí lọ́jọ́ àlìkìyàmọ̀ lórí pé ó dilè màmú. wọn náà mọ̀jọ káwọ́ lérí. a ti ẹ̀ gbọ́ àwọn ará john tí ẹ máa ń gbapẹ́ ẹran èmi ò lérò pé wọ́n tún ń fún wọn lápẹ́ ẹran mọ́ lónìí. ọjọ́ òun àná tí ojú dúdú ló ní ẹ̀tọ́ apẹ́ ẹran tí wọ́n máa ń fún bàbá lè máa mú un. àti ọrùn ẹran tí wọ́n máa kó fún wọn lọ́jọ́ ọdún léyà èmi rò pé àwọn ìjẹkújẹ bá ń tún ṣẹ́kù dàbí aláràmà lónìí kí wá ló kí ọ láyà tó fi sọ pé ìwọ lọ́sàá wà nípò ìmáàmù ara fi gangan fún ara rẹ̀ alif bata sa ò lè pè é ọmọ ìyàtọ̀ láàrin fa fa àti sa àti shin tọba pè ẹ gbogbo lẹ́tà alábáwá tó ń pè gbogbo ẹ mọ sórí lẹ́tà yorùbá bíi abidi bíi abidi ni lẹ́tà tọmọ pè lẹ́nu. sọ yẹ kó o máa bá wọn du ipò ìmáàmù. so yẹ kó bá wọn dupò imam ẹ ìwọ tó jẹ́ pé wọ́n ní ọ jẹ́ onímímọ̀ òdiwọ̀n ìmọ̀ tó wá kéré jù lọ tó fi wà nípò ìmáàmù ó ní ìmọ̀ kan èyí tó jẹ́ pé látẹ̀sí ìsọ̀látù elábìyí ìmọ̀ tí ọmọ níwọ̀n pé o ò lè rírun kí àfi pẹ̀lú ìmọ̀ yẹn wọ́n wá ní mínkìrọ́ àtín níbi kíka kùránì but ẹ̀yin bàbá yìí bẹ́ẹ̀ ni pé nǹka àdọ̀rí àti àsìmọ́wí torí tíra fíkìú mọ́dábì máa màlèkì nìyí tíra fíkì mọ́dáb Imam Màlìkì òun rèé ṣe bẹ́ẹ̀ ń kà ẹsẹ̀ tí wàá ń julè mọ́ mú ẹ́ wàlà láàlì ó ṣe tún dulè mọ́ ó ṣe ni ẹ kọ ara agbólé mọ̀lẹ́kà ni wọ́n bá lọ kọ sí. ẹ jẹ́ lọ jókòó jẹ́ kẹmẹ́tì ka àbámọ̀ bọnu lọ́jọ́ àlekìyàmọ̀ àbó o lérò pé wọ́n máa fi péyàn jẹ́lé ìmáàmù wọ́n máa fi gba owó kan sẹkítẹ́rìàtì ni wọn ò fi gbowó kankan ní sẹkítẹ́rìàtì má dáràn ẹni tí àwọn ìròyìn yẹn bá wà lára rẹ̀ tún gbọ́ lẹ́ẹ̀kan sí i yóò jẹ́ ọkùnrin yóò jẹ́ mùsùlùmí yóò ní làákàyè yóò bàlágà yóò ní mà tó gbé ìrun tó fẹ́ kí níbi kéú kíké àti fíkíù tí kéú kíké mo sì ń sọ lọ́wọ́ o. fatia yín kò gbádùn à ń bèlè tàṣe àwọn súrà tẹ́kẹ̀lé abala kéwù hmm. abala miin ó ní wàfíkìhìn wàfíkì àti fíkìwù fíkìwù sọláàt kí ni fíkìwù sọláàt fíkìwù sọláàt náà ni al-ahkam alẹ́tì tàtà alákù bisọláàt mẹ́fàrọ́hìdìhá wàsúnaníhá وفضائلها ومكروهاتها ومبتلاتها وما أشبه ذلك